ìwé matthew orí kejìdínlógún lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn jésù tọ̀ wá wọ́n ń bi pé ta ni ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run jésù sì pè ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀ ó mú dúró láàrin wọn ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run nítorí náà ẹni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí òun náà ni yóò pàpọ̀ jù ní ìjọba ọ̀run ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi ó gbà mí ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mú ọ̀kan nínú àwọn ọmọ kéékèèké wọ̀nyí tí ó bá tí ó gbà mí gbọ́ kọsẹ̀ ó yá fún un kí a so ọlọ́nlá mọ́ ní ọrùn kí a sì rí sí ibú omi òkun ègbé ni fún ayé nítorí ohun ìkọ̀sẹ̀ ohun ìkọ̀sẹ̀ kò lè ṣe kí ó má dé e ṣùgbọ́n ègbé ni fún olúwa rẹ̀ náà nípasẹ̀ ẹni tí ohun ìkọ̀sẹ̀ náà ti wá bí ọwọ́ rẹ tàbí ẹsẹ̀ rẹ bá mú ọ kọsẹ̀ ké e kúrò kí o sì sọnù ó sàn fún ọ kí o ṣe akéwọ́ tàbí akésẹ̀ lọ sínú ìyè ju kí o ní ọwọ́ méjèèjì tàbí ẹsẹ̀ méjì kí a gbé ọ jù sínú iná àìnípẹ̀kun bí ojú rẹ bá sì mú ọ kọsẹ̀ yọ ọ jáde kí o sì sọnù ó sàn fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan ju kí o ní ojú méjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì kíyèsára kí ẹ̀yin má gan ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí nítorí mo wí fún yín nígbà gbogbo lí ọ̀run ni àwọn áńgẹ́lì wọn ń wojú bàbá mi tí ń bẹ lí ọ̀run nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti nù là ẹ̀yin ti rò ó sì bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn bí ọ̀kan nù nínú wọn kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ kí yóò sì lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí. ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín ó yọ̀ nínú nítorí àgùntàn náà yìí ju mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù tí kò nù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ lí ọ̀run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 nígbà náà ni pétérù tọ̀ wá ó wí pé olúwa nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀mí tí èmi ó sì fi jì í títí di ìgbà méje jésù wí fún pé èmi kò wí fún ọ pé títí di ìgbà méje bí kò ṣe títí di ìgbà àádọ́rin méje nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí gba ìṣirò a mú ọ̀kan tán wá tí ó jẹ́ ní ẹgbẹ̀rún tálẹ́ǹtì ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san olúwa rẹ̀ pàṣẹ kí a tà á àti obìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ohun gbogbo tí ó ní kí a sì san gbèsè náà nítorí náà ni ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún ó sì wí pé olúwa mú sùúrù fún mi èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tú sílẹ̀ ó fi gbèsè náà jìn ín ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀dọ̀ náà jáde lọ ó rí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó jẹ́ ní ọgọ́rùn owó idẹ ó gbé ọwọ́ lé e, ó sì fún ní ọrùn ó sì wí pé san gbèsè tí ìwọ jẹ mí ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ náà kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ wípé mú sùúrù fún mi èmi ò san gbogbo rẹ̀ fún ọ òun kò sì fẹ́ ó lọ ó gbé sọ sínú túbú títí yóò fi san gbèsè náà nígbà tí àwọn ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ rí èyí tí a ṣe àánú ṣe wọ́n gidigidi wọ́n lọ wọ́n sì sọ gbogbo ohun tí a ṣe fún olúwa wọn nígbà tí olúwa rẹ̀ pè é tán ó wí fún pé ha ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nì jì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kì í sì ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ olúwa rẹ̀ sì bínú ó sì fi fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ́ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi tí ń bẹ lí ọ̀run yóò sì ṣe fún yín bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jìn ín.